والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه صافو تابعته من صلاة يقولوا له رجل فقني لا تدرو èwo ló sì lóore jù fóbìnrin láti tò ètò lóore jù fọkùnrin láti tò òun náà ní sáfù alákọ̀ọ́kọ́ ká sì gbìyànjú láti rí pé ní sáfù alákọ̀ọ́kọ́ náà gan apá ọ̀tún la dúró sí nítorí àwọn àdéhìí wá lóríṣiríṣi tó ń tọ́ka sọlá tí ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ àtàwọn ètí ń yànnàna pé ká tiẹ̀ dó sápò ọ̀tún gan òòrè tuntun bẹ fún ó ká dó sápò sí lọ torí ẹ̀ a ti pàkíyèsí rí lórí ètò wa yìí náà wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú wa tó yẹ pé alihamudulilayi à á máa tètè dé mọ́ṣáláṣí ṣùgbọ́n gbàtà bá dé mọ́ṣáláṣí tán á gan sẹ́yìn àní lọ sagbọn iwájú agbọn iwájú ló sì yẹ ká sojú kòkòrò láti rí pa dúró ìyẹn ọkùnrin nù nígbà tí sáfù alákọ̀ọ́kọ́ bá kún ìgbà náà látò bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì tí sáfù ẹlẹ́kejì náà bá pọn gbaná láti lọ sí ẹlẹ́kẹta káwá pàkíyèsí tó ń ti pa àtúntì pàkíyèsí rẹ̀ náà tá a bá fẹ́ tó sáfọ ẹlẹ́kejì gẹ́gẹ́ bá a ti ṣe bẹ̀rẹ̀ sáfọ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti ṣe tò ní ẹlẹ́kejì náà lè á máa wá pé yìí lọ sápọ̀tù kò sì sí tó burú kọjá pé ńgbà ti bẹ̀rẹ̀ rẹ̀ lè náà káwọn mi ò dúró sápá sí ṣùgbọ́n apá ọ̀tún gbogbo ọlọ́lá ká dúró sí lọ. tọ́ ẹnìkan wọn wá ti wá dé ní sáfù ẹlẹ́ẹ̀kejì ìgbà tó ń dé wọn bá lọ gan ọlọ ta kété sí ìkàngun lọ́hùn sí ìkàngun lọ́hùn lápá ọ̀tún ó fi ẹ̀yìn lè má mú sílẹ̀ eléyìí báyìí kò dáa tó kò dáa tó rárá rárá ni ìwọ tó bá dé tí wọ́n lágbọ̀ọ́yé ìwọ dúró ń dédé ẹ̀yìn lè má mú ẹ̀ mà wá pé sáfù yín lọ bá àwọn ẹni tó ti dún ìkàngun lọ́hùn so wọn gbọ́dọ̀ lọ bọ́hùn níbi tó dúró sí yìí wọn gbọ́dọ̀ lọ bá níbi tó dúró sí yìí tẹ́lẹ̀ ìbáyọ àwọn obìnrin kọ́ ètò lóore jù nínú sáfù tiwọn bákan méjì ni nínú kọjá pé àwọn obìnrin yẹn wọ́n tò lẹ́yìn lè máàmù táwọn sáfù àwọn ọkùnrin náà sì ń bẹ lẹ́yìn lè máàmù yìí báyìí àbí kó sì jẹ́ pé àwọn obìnrin yìí báyìí àwọn obìnrin sóbìnrin láàrin ara wọn òun náà ni wọ́n ń ṣe sọ̀látùl jàmáà tiwọn tó bá ṣe pé ẹ̀yìn ọkùnrin ni wọ́n bá tò ẹ̀yìn àwọn ọkùnrin làwọn obìnrin bá tò káwọn obìnrin ọlọmọ pé ètò lóore jù nínú sáfù táwọn ní ìgbà tó ṣe pé táwọn obìnrin bá wá wà ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ a jẹ́ pé sáfù lẹ́yìn yẹn ni wọ́n kọ́ pé nígbà tí sáfù tẹ̀yìn lẹ́yìn tó bá kún ni wọ́n tún wá pé tiwájú rẹ̀ ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú ẹ̀yìn rẹ̀ ní tiwájú eléyìí ni báwọn obìnrin ti ṣe máa tó sáfù tiwọn nígbà tó máa ń ṣe sọ̀láàtù láàrin àwọn jàmáà tó ṣe kó sí àkójọpọ̀ àwọn ọkùnrin àti àwọn obìnrin ṣùgbọ́n o tó bá ṣe pé mọ́ṣáláṣí táǹtì ń ṣe sọ láti yẹn gbayàwó lọ́wà wọn ò dá èyí táwọn obìnrin yàtọ̀ sí táwọn ọkùnrin lọ́nà tó ṣe pé àwọn ọkùnrin lè máa ráwọn obìnrin ránṣẹ́ ẹni irú eléyìí wa tó bá ṣe pé wọ́n ti wá fògiri là ń kọ́ tó ṣe pọ́kùnrin ò lè róbìnrin obìnrin náà ò lè rọ́kùnrin. alimami nawawi rahimahullah wọ́n ní tírò ẹ ṣẹlẹ̀ wípé wọ́n ti wọ́n ti dí àyè obìnrin sí tọkùnrin àjẹpẹ́ sáfù alákọ̀ọ́kọ́ tiwọn náà ní olóore ju sáfù tìgbẹ̀yìn tiwọn náà lọ bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé àwọn obìnrin ti ń ṣe sọ́láàtì àwọn obìnrin nìkan ni pẹ̀lú lè má mú wọn lóbìnrin a sì ti sọ pé lè má mú tàwọn obìnrin kọ́ àárín àárín sáfù alákọ̀ọ́kọ́ ni ọ wà yọ wà láàrin jama jama wà lọ́tún àtòsí rẹ̀ tọ́ àwọn jama obìnrin táwọn bá ń dá láti tí wọ́n ṣe ní jama sáfù alákọ̀ọ́kọ́ tí wọ́n náà ló lóore jù gẹ́gẹ́ bíi tàwọn ọkùnrin ni. ó wá nínú hadith látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam khayru sufufi rijali awwaluha wa sharruha akhiruha وخير صفوف النساء آخرها وشرها أولها أخرجه مسلم النبي صلى الله عليه وآله وسلم ولي تلو ريد نينو سافو أمقني ونا نسافو على قوقو ètò sì burú jù nínú sáfù táwọn ọkùnrin òun náà ní sáfù tó bá gbẹ̀yìn èyí tó lóore jù nínú sáfù táwọn obìnrin òun náà ní sáfù ti gbẹ̀yìn èyí tó sì burú jù òun ní sáfù alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àdéhìí ọ̀dà lórí pé ibi tí ọkùnrin àti obìnrin gan ti ń ṣe sọ̀láàtì wọ́n á ń ṣe sọ̀láàtì lẹ́yìn lè máàmù kan náà ṣùgbọ́n wọn ò ya àyè obìnrin sọ́tọ̀ lọ́nà pé wọ́n ti fògiri là á tí wọn bá ti fògiri là á lọ́nà tó ti pa àwọn ọkùnrin lè máa rá àwọn obìnrin ránṣẹ́ bẹ́ẹ̀ ni. wáyé o àwọn imam ní ìgbà tí ẹ̀yin bá ti dúró níwájú tí wọ́n sì ti ṣe ìpamọ́ ẹ gbìyànjú láti mójútó àwọn jàmá tí wọ́n tò lẹ́yìn yín pẹ̀lú pípe àkíyèsí wọn pẹ̀lú pípe àkíyèsí wọn lẹ́ni tó kọjú sí wọn wọ́n ti ṣe kọ́mà ẹ wàá kọjú sí àwọn jama tó wà lẹ́yìn yìí ẹ máa sọ pé aqimu sufufakum wa tarasu gẹ́gẹ́ bí hadithi tí imaamu Bukhari gbé jáde ẹ lè kíkà fún yín ó dúró dọ́gba ẹ sì tò léra yín lẹ́sẹẹsẹ àbí kẹ́ ẹ sọ pé sawwu sufufakum fa inna taswita as-sufufi min iqamati as-salah ẹ jẹ́ kíkà fún yín kó dọ́gba o nítorí kíkà fún ọ alimami bukhari àti muslim ló gbélé ìjáde àbí ká sọ pé aqimu sufuf wàhádùú bayna manaqibi wasuddu al-khalal walinu bi aydi ikhwanikum wala tadaru furujatin lish-shaytan waman wasala saffan wasalahu allah waman qata'a saffan qata'ahu allah akhrajahu abu dawud wan-nasa'i eléyìí náà ìmáàmù ọ̀sọ̀ tọ́ba wù ọ̀sọ̀ kan nínú gbogbo àwọn gbóná yìí ẹlẹ́kẹrin tó bá tún wọ̀ o lè sọ pé istawu istawu istawu yẹnni pé ẹdúró dọ́gba ẹdúró dọ́gba ẹdúró dọ́gba ó ń wí kan nínú àwọn gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin eléyìí ń bẹ nínú ojúṣe lè máàmù èyí ṣe ojúṣe làdáni èyí ṣe pé làdáni náà máa pé ah, ẹtùsáfúkọ́dọ́gba ẹtùsáfúkọ́dọ́gba rárá iṣẹ́ lè máàmù lélẹ́yìí báyìí tí ẹni kò sì kọ́ ọmọ tó bá ti sì kọ́ ti parí ìmáàmù yóò wá dojúkọ wáyé o ọ̀ràn yẹn ló jẹ́ pé ká tó sáfù wa kọ́ dọ́gba ọ̀tá máa ṣe sọ̀rọ̀ ẹ̀ báwo láti mọ̀ pa àtò ọ̀dọ́gba láti kéjìká wa kọ́ dọ́gba pẹ̀lú èjìká ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wa èjìká wa pẹ̀lú tí ó ṣe déédéé kéjìká àyà tiẹ̀ ó tì síwájú nígbà tí tẹlómi wà lẹ́yìn ẹ dúró dọ́gba lọ́nà tó pẹ́ nìkan kò ní ta síwájú ju ẹnì kejì lọ bákan náà ẹgbẹ́ gìgísẹ̀ ni wọ́n ní kó ṣe déédéé ara wọn tẹ́gbẹ́ gìgísẹ̀ bá ti ṣe déédéé ara wọn ti parí. bákan náà á di gbogbo àlàfo tó bá lè wà láàrin ẹsẹ̀ sẹ́sẹ̀ láàrin ẹsẹ̀ rẹ sẹ́sẹ̀ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ̀ di gbogbo àlàfo tó bá wà ń bẹ̀. bákan náà á rí pé sáfù alákọ̀ọ́kọ́ pé kó tó di pa àtúndá sáfù ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ nítorí àdìsá ورفعه بها درجة أخرجه المحامل والطبراني في الأوسط وهو حديث صحيح النبي صلى الله عليه وسلم يقول أن كان تبدي على فو تنبني نصافو بيكاكوي على فو كان به ní iwájú ní sáfù tó wà níwájú ibi tí wọ́n dúró sí wàá rọra fi ti ibi tí wọ́n wà lẹ̀ wàá lọ dí àlàfo yẹn so àfi kó sì jẹ́ pé ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ká iṣẹ́ rẹ̀ kù lọ́nà tó fi jẹ́ pé àlàfo ń bẹ láàrin ẹsẹ̀ tiẹ̀ àti tiẹ̀ ìwọ rọra ya ẹsẹ̀ rẹ lọ́nà tó fi dí àlàfo yẹn nítorí ká má bàa fàyè sílẹ̀ fún àṣetán ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá dí àlàfo kan nínú sáfù ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún nínú àlùjánnà ọlọ́run bó sì ti torí rẹ̀ sí àgbéga pò fún àdéhìí yìí jẹ́ àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ al àti ìmáàmù Tabarani ìyẹn wọ́n gbé àdéhìí jáde ó sì jẹ́ àdéhìí tó gúnrégé àwọn ọmọdé wa kéékèèké ìdára ìdá àwọn ọmọdé kéékèèké wa lè ṣe lè máàmù fún àbí nínú sọláàtù tó jẹ́ ọ̀ràn yẹn àbí sọláàtù tó jẹ́ náfìlà ọmọdé lè pè ó lè pèpè fún sọláàtù lópin ìgbà tá a bá ti kọ́ tó bá ti máa pè yóò pèpè fún sọláàtù kò sí nǹkan dúró mọ́ ó sì lè ṣe lè máàmù ó sì lè jẹ́ pé ìyàpá ń bẹ láàrin àwọn ọmọ láàrin tó lè ṣe lè máàmù níbi sọláàtù tó jẹ́ ọ̀ràn yẹn nígbà tẹnu wọn kò kó lè ṣe lè máàmù bí à ń ṣe ní ní àsìkò Ramadan alọ́mọ kan ládùúgbò tó ṣe fọ́ọ̀mù alukur'an nìke ẹ tì í síwájú ẹjọ́ máa ṣe lè má mọ̀ fún yẹn sọ̀lá tó tẹ́ráwé dípò tí lè má ọmọ gbá alukur'an lọ́wọ́ ọmọ yìí ti há sórí máa kà fún wa nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe ha ẹ̀tọ́ sí bàbá tí ó gbé lọ́wọ́ tó tún máa ìjọba tí ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi ló ń bá ń kà pé bil ghadawati wal 'ashi gàdáwàtì wà o ó ní torí pé òun rí wà o wọ́n tún wá fáwọn ìfàágùn sí lórí wọ́n á mú ká ń marbuta wọ́n fi sí lẹ́gbẹ̀ẹ́ ló ń fi pè ní gàdáwàtì kò sì sẹ́ni tó sọ fún un pé kì í ṣe gàdáwàtì ẹ tún wá gidi pẹ̀lú àyèmọ̀kan ọdọ́ràn tagidi bá pọ́n àyèmọ̀kan ọdọ́ràn kọ́lọ́n kọ́ sànù wa ọmọdé kékeré kan sì wa. ọmọ yín náà nípa ọmọ yín náà ní ọlọ́mbọ̀n lẹ́bùn ọ̀hán kùránì ẹ̀pẹ́ gbọ́ wájú kọ́ máa ń sẹ́sọ láti fún yín torí bọ́lọ̀ ń bá torí fún wa nílé wa ọ̀dà àdúgbò àdúgbò wa lọ́wọ́ àlọ́ tó bá sì wà ládùúgbò wa ọ̀dà àdúgbò àdúgbò bòmí lọ́wọ́ àlọ́ tó bá sì ń bẹ nínú ìlú wa ọ̀dà àdúgbò bòmí lọ́wọ́ àlọ́ àyàfi bínú ni bí ni ṣe máa dọ̀pọ̀lọpọ̀ láàmú inú ni bí ni ò sì dé pé ó mú mímá subhanallah ọlọ́run sànù ọmọ yín kan máa kúránì kí ni wọ́n á bí yín ọmọ bá wá sí kókó lè má mú fún adarí torí délé yìí ẹnu àwọn olùmọ́kò lórí pé ọmọ lè ṣe lè má mú ìrìn sọ̀lá tó náà fìlà ọmọ tó ti bàlágà ṣùgbọ́n nínú ọ̀ràn yẹn ń kọ́ ìyapa mẹ́mẹ́ ó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ́ ní kò sí tó burú bẹ̀ náà nítorí pé mọ̀sáhàd sọ̀lẹ́tùhù sáhàd wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ pé sọ́láàtì rẹ̀ fúnra ara rẹ̀ ọlọ́láàfíà àti sẹ́lẹ̀ máàmù rẹ̀ náà lálàáfíà àti sẹ́lẹ̀ máàmù rẹ̀ náà lálàáfíà tó ilé ìjọba lábẹ́ fárídà tí mo fà yín náà ǹjẹ́ tá a bá wá rí ẹnìkan tó jẹ́ pàfẹ́tù ní kọ́ tó lè sẹ́lẹ̀ máàmù bá wa táà rí wọn àbí ò lè máàmù fún wa ó lè sẹ́lẹ̀ máàmù mọ̀ nítorí pé huwa fi khassati nafsihi tasihhu salatuhu wa tasihhu imamatuhu nítorí tó ń gangan fún ara rẹ̀ tó bá ń ṣe sọ̀lá àti ọ̀la láàfin àtẹ́pẹ́ ti ṣe lè mẹ́mú rẹ̀ kò sí ń tó burú bẹ́ẹ̀ kò sí ń tó burú bẹ́ẹ̀ ìdí ni ìdánilẹ́gbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó máa tó fún máa fi Abdullah ibn Ummi Maktum tó máa fi ń ṣe alámòjútó fún Medina ní gbogbo gbàdánàbì sallallahu alaihi wasallam tó bá lọ sójú ogun nígbà mi so yóò tún máa ṣe ìmáàmù fáwọn èèyàn ní mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam eléyìí tún máa ṣe máa àmọ́ ẹ máa ṣe fáyidà wọ́n máa ti gbọ́ kọ́ ìdà kan wọ́n máa lò lò pé wọ́n máa yin lọ́rùn nígbà tó kí wọ́n ní tó kẹ́kọ̀ọ́ wọ́n ní tó kẹ́kọ̀ọ́ kálukú kẹ́kọ̀ọ́ máa jẹ́ ṣẹ́ ṣẹ́ ọ̀sẹ́ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ la wọ́n bá ṣe wọ́n ti ní máa fáhà sọ̀dá tòhó fáhà ìmàmá tòhó pé gbogbo ẹni tí sọ̀dá ti rẹ̀ bá ti lè lálàáfíà o àti ti lè máàmù rẹ̀ náà lálàáfíà o ọ̀rọ̀ akókó gbìyànjú àyàfi tó bá ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àbí tó bá ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú ìbáyé wa náà máa ń ṣe sọ láti lọ ìmáàmù wa tó síwájú wa ìmáàmù bá so ìmáàmù so <laughs> ẹnìkan béèrè béèrè kárí béèrè ń yani lẹ́nu ó lè dákun kò yé mi o torí pé òun ọ̀kan nínú àwọn mùsùlùmí lòun òun èyí sì ṣe lè máàmù ǹjẹ́ àwọn lè máàmù lè máàmù tí wọ́n síwájú wa ṣe sọ láti ṣé àwọn òun tó sọ̀rọ̀ ní wákàtí kan pé iṣu iṣu iṣu ìwà fáwọn ni torí òun ò tí ì rí lè máàmù kárí ẹ pé lórí kótóbà náà ni tó ti dé tó wá fẹ́ bẹ̀rẹ̀ sọ láti tó wá ní káwọn èèyàn dúró òun fẹ́ lọ tán lò aláṣẹ òun ò sí rí lè máàmù kárí táwọn ṣe sọ láti lẹ́yìn rẹ̀ rí láti jọ́ tó ń ti ṣe sọ láti ó tilẹ̀ jẹ́ pé ọmọdé lòun o láti jọ́ tó ń ti ṣe sọ láti òun ò rí lè máàmù kárí táwọn pàlọ́ àlà rẹ̀ járí ọwọ́ afẹnìkan síwájú sọ àkọ́kọ́ a so tọba wa sọ pé ẹ lè má mú nǹkan pàtó lọ gbà lérò láti bí ogún ọdún tó ń ti ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ àlọ́ aláàrí ọ̀já rí òun lọ́lọ́ bìlẹ̀ rè òun lọ́lọ́ bìlẹ̀ rè ń gbọ́ bàbá èyí ti rí tàlù àlá ti ní ìjà ẹ̀hìn irú àgbòjẹ̀bí wo lẹ́yìn máa mú tí èjì kẹ́ẹ̀só tí èjì kẹ́ẹ̀só lórí sọ̀dá ọ̀lọ́ bìlẹ̀ rè ilé ìjọba tí lè má mú bá ń bá sọ láti lọ tọ́lọ́ wọn bá wá kádàrà pé kí àlọ́ aláàrí ọjà ìmáàmù ó kún bẹ́ẹ̀ yọ ẹni tí wọ́n fà síwájú yẹn yóò ní kó dípò òun tẹ́lẹ̀ yìí bá dípò rẹ̀ yóò parí sọ láti fáwọn èèyàn láti fi tílé máàmù dé tọ́ba á jẹ́ pé ìmáàmù kọ́ lọ́pàá yẹn síwájú ẹnìkan lọ́kàn bọ́ síwájú bó ṣeré pé lè máàmù jáde kò sí ní tó burú ń bẹ̀ àbáwọn èèyàn ni wọ́n ti ẹnìkan síwájú báwọn àwọn èèyàn tó wà wájú wọn kà ti ẹnìkan síwájú ni ẹni tó wà lọ́tún ẹni tó wà lọ́sì rẹ̀ wọ́n ti síwájú bí ẹni pé wọ́n ti jọ lájọsọ tẹ́lẹ̀ tó àbíkálukú ó tiẹ̀ parí sọ láti rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú parí tiẹ̀ kò sí ní tọ́gbòrò sọ láti wọn lálàáfíà sọ láti wọn lálàáfíà ìyẹn ni kéènù kọjá pé lè má mú lọ́fẹ̀ẹ́ nìkan wájú àbí kó tiẹ̀ jẹ́ pé nìkan lọ́mọ àmà tìra rẹ̀ wájú àbí kọjá pé àwọn èèyàn ni wọ́n tiẹ̀ nìkan wájú àbí kálukú tiẹ̀ parí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí wàhálà ńbẹ kò sí wàhálà ńbẹ báwo láti ṣe máa pé sọ láti wà ẹnikẹ́ni tó yẹ kí ńgbà tó darapọ̀ má lè má mú lákàtọ̀ bá pẹ̀lú lè má mú kì í ti tẹ́ ẹ̀ bá gbàgbé Ani ní ntẹ bá kọ́kọ́ bá ń oníraka alákọ̀ọ́kọ́ tì í ọ̀ntẹ kọ́kọ́ bá pẹ̀lú lèmámù oníraka alákọ̀ọ́kọ́ tì í torí de eléyìí àwọn nǹkan tẹ́ ẹ̀ máa ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀ ń pè sọ láti yín ntẹ́ ọ tẹ̀lé ta alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nù lẹ́yìn tẹ́lẹ̀kejì ẹ̀ e sàtáyà ajẹ́pẹ́lẹ̀ kẹta ni ọ wáyé lẹ́yìn àtáyà a sì ti pé rántà alẹ́ kẹta fati alasalaaki jẹ́jẹ́ tó bá jẹ́ pé sọ̀látùl magrib tó bá jẹ́ sọ̀látùl ìṣá ìbákanáà e raka kẹrin náà ní sọ̀láàtù ìṣá rákẹ́ àlákè jẹjẹ tó bá ti jẹ́ sọ̀láàtù dóhùrù àbí sọ̀láàtù àṣù rákẹ́ àkejìlá bá lè máàmù tó jẹ́ rákẹ́ alákọ̀ọ́kọ́ tiwa so ńgbà tí lè máàmù bá sálámà a jẹ́ pé rákẹ́lẹ́ kẹrin ìlàwọ́ pè ní ìsìn asiti ma bá a ṣe ma ṣe rákẹ́lẹ́ kẹrin òun náà nípa ti fati àwà fati jẹ́ ti ṣe jẹ́ wípé lórí àtayá la bá lè máa àtàyà àti sálámà ṣé á jókòó pẹ̀lú lè má mú ni àbá dúró pétọ̀ sọlá tí kú ti bọ́ ọmọ lọ́wọ́ súnà ní kíkẹ́ yìí náà jókòó pẹ̀lú ẹ̀ mo rò pé gbàgbé àdéhìí tá a ipa nàbì sallallahu alaihi wa sallam sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu wa la ta'udduhu shay'a tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá wa ní foríkanlẹ̀ yín náà foríkanlẹ̀ àmọ́ ẹ má kà kankan. innama ju'ila al-imamu li àdìsá Abu Hurairah tún lé léyìí o wọ́n fi lè máàmù síwájú ní kẹ́lẹ́ wà òkọ́sì rẹ̀ fala takhtalifu alayhi ẹ̀ gbọ́dọ̀ ya pàṣẹ ìmáàmù jókòó ń sàtáyà wọ́n dúró ọ̀ gbọ́dọ̀ síbẹ̀ wọn náà jókòó lọ báyìí. anábì tún sọ nínú àdìsí mi pé má adraktum fa sallu wa ma fatakum fa atimmu ǹjẹ́ bábá pẹ̀lú lè máàmù ẹ̀yin náà darapọ̀ mẹ́ bá a ìtumọ̀ sí pé ẹ̀ jókòó ẹ̀yin náà sàtáyà kẹsẹ bí wọn ṣe máa ń ṣe sọ̀rọ̀ pé bí wọn ṣe máa ń ṣe ni pé o ti bá ìmáàmù o ti béèrè pé ṣé àtàyà lẹ́ẹ̀kejì wọn lẹ́ẹ̀kejì ni lọ́ba dúró lọ́ba gan ọ̀gá fún retí kí lè má mọ̀ sálámà àìdá ló ṣe àìdá ló ṣe torí ẹ̀ ó darapọ̀ mọ́ lè má mọ̀ ó sì dàníyàn kọ́ fẹ́ ṣe sọ láti nígbà tí lè má bá parí sọ láti rẹ̀ ẹ̀yìn ìgbà náà lọ́wọ́ àsálámà tọ́ èèyàn kan ṣoṣo sọ wá lè tù sẹ́yìn sáfù alákọ̀ọ́kọ́ ti pé sáfù ẹlẹ́kejì ti pé ìwọ wá dé kò séèyàn kankan mí ìtẹ́fẹ́ jọ dúró ìwọ nìkan lọ wá dúró kọ̀tọ́ o kọ̀tọ́ torí tá a bá ti bẹ́ẹ̀ àní ní sọ̀dàtì àní ní sọ̀dàtì àfi tó bá ti pé ààrẹ nìkan kan agbìyànjú títí títí títí títí ààrẹ nìkan à ń bẹ́ lọ ọmọ burú ń gbàna nítorí àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní la salata liman faridin khalfa as-saff ẹni tó bá dání kà dúró lẹ́yìn sáfù alimami ahmed ló gbélé ìjáde nínú musnad rẹ̀ ìdọ́tọ́ ká fàyàn sẹ́yìn ibi kọ́ wa bá wa káfi jọ dúró èyí tó dọ́gba jù náà àwọn onímọ̀ ní pé kọ̀tọ̀ kọ̀tọ̀ kọ̀tọ̀ kí ni wọ́n fẹ́ fèmí kúrò láyè mi sí ẹ̀ nítorí pé à ń ti ń sera lójú kòkòrò láti ẹ̀ka pé ká máa dún sáfù alákọ̀ọ́kọ́ ìwọ́ wa dé ọjọ́ létí kọ́mà ọ̀wá dún sáfù ẹlẹ́ẹ̀kejì wọn á ń fà mí pé kí n máa bọ̀ wá sẹ́yìn sí kí n fọlá yìí lẹ̀ wá bá wọ̀ ni so lẹ́tọ̀ọ́ kankan láti fà mí èmi náà sì yẹ kí n tẹ̀lé ọ wá ọ̀fà mi gan ebó dìgbà ń bá tẹ̀lé ọ ń tẹ̀lé ọ so kọ̀ yẹ kí wọn náà tẹ̀lé so eléyìí jẹ́ bó ti so jẹ́ ń bẹ̀ tọ́ àmọ́ tó bá ṣe kó obìnrin ní kọ́ obìnrin ló fẹ́ ti sọ láti pẹ̀lú ọkùnrin ẹyọ kan àti sọ pé ẹ̀yin ọkùnrin ní òdù kò sí nǹkan kan tí ó ṣe sọ láti tẹ̀ sọ láti rò níyìn gẹ́ torí pé àyè obìnrin náà nù àyè obìnrin náà nù àfi tó bá yẹ pé jàmọ́ obìnrin ìní bá ń ṣe sọ lè má mú wọn obìnrin wọn tó sáfù wọn tó sáfù wọn tó sáfù ẹnìkan wá pẹ́ dé onìkan náà gbọ́dọ̀ dá dúró lẹ́yìn sáfù onìkan náà gbọ́dọ̀ dá lẹ́yìn sáfù kò sí ní tó burú jàmá ká máa ká máa ṣe náfìlà wa ní jàmá lẹ́ẹ̀kan láàrin nínú ilé wa bí kọ́kọ́ kó síwájú káwọn mọ́tò kí àwọn náà tò lẹ́yìn wọn ká fi máa yan náfìlà lóru ní jàmá kò sí ní tó burú mbẹ tẹ́ bá sì ṣe bẹ́ẹ̀ náà lọ́sàn-án nígbà mi kò sí ní tó burú mbẹ kò sí ní tó burú mbẹ nítorí pé alukọ́wùlù fi náfìlà kọ́wùlù fi fẹ́rí ọ̀ràn yẹn ni níbi ń tọ́jú máa ń ta àdè sẹ́ńjà máa bá àdè sẹ́ńjà máa ṣùgbọ́n táwọn aṣọ di kò sí má ṣe ń gbogbo gbà kò sí má ṣe ń gbogbo gbà àfi ká sẹ́ńjà máa ká sẹ́ńjà máa ilé yọ̀tọ̀ àbí ká ti wá mú àwọn déètì kan fáwọn àti tàhájúdù jàmá tàhájúdù jàmá tiwa ìjọba ni wọ́n máa wáyé eléyìn àdáadáa lẹ̀ ni wọ́n máa jẹ́ lábẹ́ òfin ọlọ́run torí ẹ̀ a ti ṣàlàyé pé tẹ́ bá rí pé èèyàn kan dá sọ láti ṣe sọ láti ọ̀ràn ẹ̀ kò sí tó burú kẹsì sàrà fún kẹ́ẹ̀tù pẹ̀lú ẹ̀ torí hadith Abu Sa'id al-Khudri radiyallahu anhu eléyìí tá à ń ti ń kà síra wa létí látìgbà tá à ń ti ń sọ̀rọ̀ pé sọ́tọ́ kan ṣe jàmáà míì lẹ́yìn jàmáà tá alákọ̀ọ́kọ́ ọ̀nà ni hadith abu sa'id al-khudri radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam absara rajulan yusalli wahdahu ó rí ẹnìkan tí ń dá sọ láti ṣe faqala ala rajulun yatasaddaqu ala hadha ṣé ẹ àwa rẹ nìkan tó lè ṣe sàrà àfẹlẹ́ yìí bí fayusalli ma'ahu tí ó pẹ̀lú rẹ̀ ṣe sọ̀lá Abu Dawud àti Tirmidhi ló gbé jáde ó sì jẹ́ hadithun sahih eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àgùsọ̀ bákan náà à ń fi àsìkò yìí rọ ẹnìkọ̀ọ̀kan wa tí ọlọ́run fún ní àǹfààní láti tẹ́tí gbọ́ ètò yìí wípé èyí tí ó fi ń lóore jù fún wa náà ni wípé bí a ti ṣe ń gbọ́ àwọn ẹ̀kọ́ lọ́kàn ọ̀jọ̀kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni kí a máa mú wọn lò nínú ìsẹ̀mí wa kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ ìyókù tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah wa rahmatulah wa barakatuh.